الحمد لله الذي وضع لعباده مواسم الطاعات لترفع الدرجات والصلاة والسلام على نبينا محمد خير البريات وعلى آله وأصحابه أجمعين عباد الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله عباد الله اتقوا الله تعالى عز وجل واعبدوا ربكم واعلموا بأن الغاية العظمى من خلق الجن والإنس هي عبادته وحده لا شريك له عباد الله ومن مواسم الطاعات والعبادات عشر ذي الحجة تتضاعف فيها الحسنات للأعمال الصالحة دون الأيام الباقية طوال السنة عباد الله ومن عظمتها أقسم الله بها عز وجل وقال أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليالي العشر نسأل الله عز وجل أن يجعلنا وإياكم من الفائزين في هذه الأيام إنه على ذلك قدير أدوك فون ولون وباوا ولون وباتي أدوك فون ولون وباتي ó gbé àwọn àsìkò kan kalẹ̀ fún àwọn ẹrú ẹ̀ àwọn àsìkò yìí àwọn àsìkò tí ọlọ́lá jùlọ tó jẹ́ pé ọlọ́run ọba máa ń gba iṣẹ́ àwọn ẹ̀dá ẹ̀ a sì máa fún wọn ní ládá tó jù ládá tó pọ̀ lérí àwọn iṣẹ́ rẹ̀ àwọn àsìkò yìí ọlọ́run bá ṣe ní àwọn àkàndá àsìkò ọlọ́run fàlà sí ó ṣàlàyé fún wa anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ṣàlàyé fún wa ọlọ́run gbé àwọn àsìkò yìí kalẹ̀ nítorí káwa lèwu mọ̀ kálíbà sórí rẹ̀ kálíbà lékún ní ládàá lọ́dọ̀ ọlọ́run àti iṣẹ́ rẹ̀ ọba tó ṣe bẹ́ẹ̀ fún wa ọba náà lọ́ba tá a dúpẹ́ fún àánú ọlọ́run ìkẹ́ ọlọ́run kó bá òjíṣẹ́ ọlọ́run anábùwà Muhammad kó bá gbogbo àwọn ará ilé rẹ̀ àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ à ń jẹ́rìí pé kò sí ẹni tí a lè sìn tó sì lẹ́tọ̀ sí ẹ̀sìn wa lẹ́yìn ọlọ́run ọba Allah anábùwà Muhammad sallallahu alayhi wa sallam ẹrú ọlọ́run ọba ni òjíṣẹ́ ọlọ́run ọba ni Ibadallah ẹ̀yìn ẹrúsìn ọla ọba ìtẹ̀kùnláhà tààlà ẹ̀jẹ̀ àlẹ́ ìsàlẹ̀kùn ìbẹ̀rù ọlọ́run ọba wa ọba lẹ́yìn ayatollah ọ̀zùmá nítọ́lọ́run torí ẹ̀kọ́ wa wá sílé ayé yìí ìbáàdà ni ó torí wa sọ ní wàá máa umiru illa liya'budullah ọlọ́run ni àpá wọn láṣẹ nígbà tá a dà wọn sílé ayé pé kí wá kankan láyé ọlọ́run nítorí ẹ̀sìn nìkan náà láti dá wọn mukhlisina lahud-din hunafa'a kí wọ́n sì máa sin ọlọ́run ọba nìkan ká máa sin nǹkan míì ọlọ́run wa ma khalaqtul jinna wal insa illa liya'budun ọlọ́run ní sẹ́dá àwọn àlìjànú àtàwọn ọmọ èèyàn bá ṣe dà wọ́n sílé ayé yẹn ọlọ́run ní àdàwọn wálé ayé kan wá sí ìbáàdàn ni gbogbo iṣẹ́ tá ń ṣe òwò tá ń ṣe lílọ bíbọ̀ wa kálẹ̀ ní ta jẹ tá a lè fi mójútó ń tọ́lọ̀ nítorí ẹ̀dá wa mẹ́yàn bá ti gbọ́ yí báyẹn òfò ọmọ sèyàn nílé ayé èyàn sì máa lòsì púpọ̀ ẹ rí ìjọsìn yìí ọlọ́run bá aláà ó tún wáyé àwọn ọjọ́ kan lọ́tọ̀ wípé bẹ́ẹ̀ bá ń sìn mí nínú ẹ̀ ládàá yín ó tún máa pọ̀ sí lẹ́yìn náà yín máa fún yín ní àlékún ládàá àlékún ẹ̀san lérí iṣẹ́ tẹ̀ bá ń ṣe láwọn àsìkò báyìí ọlọ́run bá aláà dá àwọn ọjọ́ àwọn ọjọ́ tọ́pọ̀ rẹpẹtẹ sínú ọdún kan ọlọ́run wá bu ọjọ́ mẹ́wàá ń bẹ̀ nínú àwọn ọjọ́ yẹn ọlọ́run bá ní ọjọ́ mẹ́wàá yìí iṣẹ́ eré tẹ́ ẹ bá ń ṣe ń bẹ̀ kò lè dàbí àwọn iṣẹ́ eré tẹ́ ń ṣe nínú àwọn ọjọ́ mi ọlọ́run gbọ́lá fún ọjọ́ mẹ́wàá náà ọjọ́ mẹ́wàá yìí bẹ̀rẹ̀ oṣù Sulhijja ó jẹ́ ọ̀kan nínú àwọn ọjọ́ tọ́lọ́ ń yà sọ́tọ̀ tó pé ọlọ́run kó àwọn ìjọsìn ńláńlá gbàǹgbàǹgbà ọlọ́run kó sínú ẹ̀ gbogbo àwọn ládá tá a máa gbà ń bẹ̀ yóò ju àwọn ládá tá a ń gbà tẹ́lẹ̀ lọ irun tá a máa kí ń bẹ̀ ó ju irun ládá tá a gbà lérí ẹ̀ ó ju ládá tá a gbà lérí àwọn irun tá a ń kí tẹ́lẹ̀ lọ bá a bá gbà wẹ̀ ń bẹ̀ a gbà ládá tí ó ju ìta ń gbà tẹ́lẹ̀ lọ bá a bá ṣe sàárà ń bẹ̀ ládá tá a gbà yóò ju ìta ń gbà tẹ́lẹ̀ lọ lérí sàárà nítorí wọn fẹ́ ká gbọ́ yé nìyẹn torí ọjọ́ mẹ́wàá yẹn ọjọ́ tí a ti lò sẹ́yìn lọ àtàwọn ìta tún lò lẹ́yìn ọjọ́ mẹ́wàá yìí akisamallahu bihadil aya àwọn ọjọ́ mẹ́wàá ìbẹ̀rẹ̀ oṣù sulhijja yìí ó tóbi lọ́dọ̀ ọlọ́run débi pé ọlọ́run ọba aláàfin búra wala yuqsimu al-azimu illa bi azim ọba aláwọ̀ sì ti fi nǹkan kan búra àfikọ́jọ́ pé nǹkan yẹn tóbi lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ọba ní wal fajri ọlọ́run ni mo fi àsìkò tálẹ̀ ọlọ́run ni mo fi wọ́n ti ṣe kìyàmù lẹ́lì tán wọ́n máa múra láti máa lọ lè kírun àṣùbà báàlì fàjà àti ṣèjọ ni ọlọ́run ní àsìkò yẹn tóbi lọ́dọ̀ ọlọ́ lẹ́yìn náà wàlàyé àlè náà àṣẹ ọlọ́run bá ní àwọn ọjọ́ mẹ́wàá nínú ìbẹ̀rẹ̀ oṣù sùlẹ́jà oṣù tó parí oṣù àwa mùsùlùmí oṣù àwọn alálàájì ọlọ́run lòun fi ọjọ́ mẹ́wàá ìbẹ̀rẹ̀ wa amara ibadahu bil ikisari min zikirihi ọlọ́run tún pàṣẹ fún wa ipe àwọn tó ń bẹ mọ́kà ká máa rántí ọlọ́run àwa tá a wà nílé náà ká máa rántí ọlọ́run àwọn ọjọ́ mẹ́wàá yìí ká máa fi ìrántí ọlọ́run ọba sílẹ̀ ọlọ́run ọba ní ilé yashhadu manafi'a lahum ọlọ́run ní gbogbo àwọn tó ń bá wá sí hajj wọ́n ra àǹfààní tọ́pọ̀ rẹpẹtẹ àǹfààní ẹ̀sìn àǹfààní ayé àti láàdá tọ́pọ̀ ọlọ́run wa yadhkuru ismallahi fi ayyamin ma'lumat ọlọ́run mọ́ pàṣẹ lè yadhkuru àṣẹ látọ̀dọ̀ ọlọ́run ọlọ́wọ́n bá ní wọ́n yẹ́dì kúrò sí mọ́lọ́hì fi ẹ̀yà mi màálùmá kí wọ́n máa dárúkọ èmi ọlọ́wọ́n bá láwọn ọjọ́ tí wọ́n ti mà ibi àti sọ pé àdíìsì àti kùránì wọ́n jọ ń lọ papọ̀ ni àwọn ọjọ́ tá a ti mà yín sìn ọlọ́wọ́n sọ jù bẹ́ẹ̀ lọ àdíìsì àníbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam òun náà wá sàlàyé pé àwọn ọjọ́ yìí ó àyàmọ̀lá àṣírí ọjọ́ mẹ́wàá bẹ̀rẹ̀ oṣù sọ̀lẹ̀ hijjani ló jẹ́ pé tá a bá rí àdíìsì àlèmọ̀tòmọ̀ ẹni bá fa alukurani nìkan tí fi ń sin lọ́hùn tó lóhùn nílò hadisi alukurani tó lóhùn fi ń sin lọ́hùn yẹ kò ní gbọ́ yé afa abdullahi bin abbas ó ní ayyamu ma'luma ó ní ẹ̀rí àwọn ọjọ́ tọ́lọ́wọ́n bá láti mọ̀ yín òun náà ní ayyamu zilhijja ashur zilhijja òun náà ní àwọn ọjọ́ mẹ́wàá ìbẹ̀rẹ̀ oṣù zilhijja ọlọ́wọ́n bá ní ká máa rántí ọlọ́wọ́n bá alámọ̀dá sọ káfún mi bá hí mẹ́tẹ̀lẹ́ àníhàn lérí àwọn ìyẹ̀rá tó ń ṣe òun tó fún aláwọn ẹran tá pa inú àwọn ọjọ́ wò láàpẹ̀ ẹran jama nínú àwọn ọjọ́ mẹ́wàá yìí náà ni ọlọ́run bá ní ká máa rántí ọlọ́run ló sì jẹ́ pé ní maka ẹ máa gbọ́ labbaika Allahumma labbaik ẹ máa gbọ́ Allahu akbar Allahu akbar àwọn tá a lọ maka a máa gbọ́ lọ́run tóbi láàrin àwọn ọjọ́ yìí gbogbo àgbáláyé ni wọ́n máa gbọ́ lọ́run ọba tóbi wa yadhkuru isma Allahi fi ayyamin ma'lumat àwọn ọjọ́ yìí gbọ́dọ̀ dákẹ́ ọkà máa gbọ́ lọ́run ọba tóbi náà ni gbogbo tó àbọ̀ ń ṣègbọ̀nsẹ̀ ọ̀dàkẹ́ tó bá ti parí báyọ̀ tó bẹ̀rẹ̀ títí tí àwọn ọjọ́ yìí tí ó fi ṣèkíni tí ó fi kásẹ̀ ńlẹ̀ saraha an-nabiyyu sallallahu alaihi wasallam bi anna al-a'mala fiha ahabbu ila Allah anabi lamala anabi ma min ayyamin al-amalu salihu fiha anabi ni kò sí àwọn ọjọ́ kan tó jẹ́ pé iṣẹ́ rí taba ṣe ń bẹ̀ ahabbu ila tọ́lọ́mọba aláàánẹ́fẹ́ sí jùlọ min hadhihi al tó tó àwọn iṣẹ́ rí taba ṣe ní àwọn ọjọ́ mẹ́wàá yìí gbogbo àwọn ọjọ́ tó kù nílé ayé èyí tá a ti lọ síwájú àti tó kù tá a lò gbogbo ẹ̀ tá a bá pa á pọ̀ iṣẹ́ rí tá a bá ṣe ń bẹ̀ kò tó iṣẹ́ rí tá a bá ṣe láàrin ọjọ́ mẹ́wàá yìí nìkan ọjọ́ mẹ́wàá náà ẹ̀rọ màyá nínú ẹ̀sìn wa kọlu wọlé jihadu fi sabilillah àwọn sàhábà wọn wá ní ẹni tọ́lọ jihadi ńkọ́ tó ń lè jagun sójú ọ̀nà ọlọ́run gbogbo àwọn iṣẹ́ tó ṣe yẹn tó lè fẹ̀mí ẹlẹ́fọ́ ọlọ́run torí ẹ̀sìn iṣẹ́ yẹn náà kò tó iṣẹ́ ẹni tó ṣe ìbáàdà nínú àwọn ọjọ́ mẹ́wàá yìí anábì ní wàhálà lè jihad fi sabilillah anábì ní bẹ́yìn lọ jihad gbogbo iṣẹ́ tó ṣe ní jihad yẹn bó ṣe pọ̀ tó tó tóbi tó wájú ọlọ́run tó lè fẹ̀mí rẹ̀ lẹ́fẹ̀sìn anábì ní gbogbo ládá tí ó gbà kò tó ládá tẹ́ni tó bá ṣiṣẹ́ rí nínú àwọn ọjọ́ mẹ́wàá yóò gbà anábì wàhálà anábì ní la rajulun kharaja bi nafsihi wa mali anábì ní àfi àyàfi ẹni tó dúkìá rẹ̀ walam yarji' min dhalika bi shay' ẹ̀mí rẹ̀ ọ̀darí gbogbo dúkìá rẹ̀ náà darí bi shay'in gbogbo tó mú lọ sójú ogun kò sí ìtọ́wálé ń bẹ̀ ẹ̀mí rẹ̀ tán sọ̀hún aṣọ rẹ̀ wálé ẹṣin rẹ̀ wálé nǹkan ìjà rẹ̀ wálé owó rẹ̀ wálé oúnjẹ tó gbé dání náà kọ̀ wálé tí nǹkan kan bá ti wálé nínú gbogbo àwọn dúkìá rẹ̀ gbogbo ládá tí ó gbà pátá kò tó ẹni tó ń ṣe ìbáàdà nínú àwọn ọjọ́ mẹ́wàá yìí àmẹ́ni tó tán sójú ogun tó dẹ́bí kankan wálé nǹkan kan bí sẹ́yì tó máa mú fìlà rẹ̀ wálé ńkọ́ ìgbé àfìlà rẹ̀ ni ó àbí ẹsẹ̀ kan bàtà rẹ̀ ni ó yọ gbà láàdá àmọ́ láàdá tí ó gbà kò lè tó láàdá àtẹni tó sin láwọn bá náà àwọn ọjọ́ mẹ́wàá ẹni tá níbi sálàyé tó dé pé láàdá wọn ó ṣe déédéé ara wọn lẹ́ni tó dé pé ọtán sọ̀hún àtẹ̀mí ẹ̀ àti dúkìá rẹ̀ àti nǹkan já rẹ̀ àti gbogbo àwọn tó kó dání nǹkan kan nǹkan kan wálé nínú gbogbo tó kókó lé ànábìlélẹ́yìn nìkan lálẹ́ sọ pé yọ gba dèdè ládá tí ẹni tó bá ṣe láwọn ọba nínú àwọn ọjọ́ mẹ́wàá yìí ládá tí ó gbà àwọn ọjọ́ náà kọ́lọ́ mọ́sàjọ́ bẹ́ẹ̀ ní kọ̀ọ̀kan wa ẹni wọn bá díẹ̀ tó kù yìí àwọn tí ó jáde láyé kó tó dásìkò tí yọ bẹ̀rẹ̀ ọlọ́run ti mọ̀ wọn kọ́lọ́ mọ́kàwá kó wọn kọ́lọ́ mọ́kàwá kó wọn kọ́lọ́ mọ́sàwọ́ lánàá kọjá sọ̀pọ̀lọpọ̀ ọdún اللهم عيد الله إنه هو الغفور الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحابه أجمعين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله عباد الله قال رسول الله صلى الله عليه وسلم أفضل أيام الدنيا أيام العشر أدوكوا فهم ولهم وباوا إكي ولهم ولهم كبا النبي محمد كبا أقوان ورالي أتوان صحابة أتبقوا أنوينيري النبي محمد صلى الله عليه وسلم anabi ní afdolu ayyami dunya anabi ní àwọn ọjọ́ tó lóore nínú gbogbo ọjọ́ tó wà nílé ayé gbogbo àwọn ọjọ́ tó wà nílé ayé labaka lọ́kọ̀ọ̀kan lọ́kọ̀ọ̀kan ọjọ́ tó lọ́lá jùlọ afdolu ayyami dunya afdolu ayyami dunya àwọn ọjọ́ tó lọ́lá jùlọ ayyamul ashir òun náà ni àwọn ọjọ́ mẹ́wàá bẹ̀rẹ̀ oṣù Sulhijja afdolu ayyami dunya ẹ̀yin máa yá mi nínú ẹ̀sìn wa kí ló dé tí àwọn ọjọ́ yìí fi yá tóbi tó báyìí ìjọ àkọ́kọ́ nínú oṣù sọ̀lẹ́jà ìjọ kejì ìjọ kẹta ìjọ kẹrin ìjọ karùn-ún ìjọ kẹfà ìjọ kejì ìjọ kẹjọ ìjọ kẹsàn-án ìjọ kẹwàá léyìí tí ó bẹ̀rẹ̀ lọ́la gẹ́gẹ́ bí òun kà ti àwọn ará mọ́kà pẹ̀lú yọ̀ǹda lọ ẹ̀yin máa yá mi kí ló dé tí àwọn ọjọ́ yìí fi tóbi tó báyìí wọ́n ní lichima'i ummahatil ibadati torí pé àwọn ìjọsìn tó tóbi gbangba ọ̀sàràjọ síbẹ̀ tí kò lè sàràjọ sínú ọjọ́ míì mọ́ ipò ọdún kí láwọn ìjọsìn tó sàràjọ síbẹ̀ alákọ̀ọ́kọ́ òun náà ni ìgbàgbọ́ lẹ́yìn náà ni ìrun kíkí lẹ́yìn náà àwẹ̀ wà ń bẹ̀ lẹ́yìn náà hajj wà ń bẹ̀ ẹ̀ kádúró lókè àràfá ọ wà ń bẹ̀ ẹ̀yọ́ màyà gbogbo àwọn tá a kà á lẹ̀ yìí pátá ìrántí ọlọ́run ká máa dárúkọ ọlọ́run ọba ní gbogbo bí ta bá wà wọ́n ní gbogbo ẹ̀ papọ̀ sójú kan tába ti lọ́jọ́ mẹ́wàá yìí tán gbogbo àwọn ìjọsìn yẹn ò lè parapọ̀ mọ́ àbí wọlé sí hajj nínú oṣù muharram àbí wọlé sí hajj nínú oṣù sọfà kọ̀rọ̀rùn gbogbo àwọn ìjọsìn yìí ní gbogbo àwọn ìjọsìn tí sàárà náà wà ń bẹ̀ tọ́lá tó pẹran á fi ṣe sàárà ká pẹran náà fúnra ìjọsìn kan lọ́tọ̀ torí ẹni bá ń pẹran fọlọ́wọ́ bá ń jọsìn ni ẹni bá ń pẹran fún Ògún àbí ń pẹran fún Ṣàngó onítọ̀hún ṣẹbọ ni ìjọsìn ní ẹran pípa yẹn gan gbogbo àwọn ìjọsìn yìí wọ́n ló sọdún sínú àwọn ọjọ́ mẹ́wàá yìí torí ẹ̀ ló fi tóbi nínú àwọn ìjọsìn tó tóbi jù òun náà ni atawhid ìmọ̀lọ́wọ́n ọba àlá ní ọ̀kan wọ́n ní gbígbà àdúrà náà tún wà ń àdúrà máa ń gbà yìí òun ọ̀rẹ́ ànábì àmọ́ rí àwọn sàábà wọ́n ló ní látò tó fi ó sórí jákùn láyé alẹ́ láṣẹ wọ́n yẹn ni kọ̀ọ̀kan yín ẹ má pa àtùpà yín o àtùpà tẹ́lẹ̀ fi ń sùn ẹ má pa ní gbogbo àwọn òru mẹ́wàá yìí bẹ́ẹ̀ báyìí pa àtùpà pẹ́rẹ́ <laughs> nǹkan ti bọ́ fún yín wọ́n wá béèrè pé àtùpà báwo ànábìrẹ̀ ní ká máa pa àtùpà ká tó sùn ṣe ọ̀rọ̀ náà fẹ́ takora wọn kò takora wọn ànábìrẹ̀ ẹ máa dé omi yín ẹ máa dé ẹsẹ̀ máa pa náà yín kẹ́ tó sùn ẹni bá tan àtùpà ànábìrẹ̀ pa torí kan ilé wọn bá jó àfáyẹ̀wá ní gbogbo àwọn òru mẹ́wàá àkọ́kọ́ oṣù sọ̀lẹ́jà ẹ má pa àtùpà yín o ní tó gbà lérò ẹ̀dà ọ̀rọ̀ ni ìtumọ̀ ni pé ẹ má sùn torí pé téèyàn bá ti pa àtùpà èèyàn ti sùn náà ni wọ́n ní tẹ́ bá wọ Mọ̀dínà bí ọwọ́ aago kan aago méjì aago mẹ́ta ẹ̀rù pé yìí mọ́gìrì bilẹ̀ wa ni gbogbo ilé yọ mọ́lẹ̀ lọ ni torí kò sẹ́nìkan ti ń sùn lásìkò yẹn torí pé làyà àlè wọ́n ní gbogbo táwọn béèrè lọ́wọ́ ọlọ́run nínú àwọn òru yẹn lọ́lọ́run ṣe fáwọn lọ́dún yẹn gbogbo táwọn béèrè lọ́wọ́ ọlọ́run ipe àsìkò tọ́lọ́run máa ń gbàdúrà náà làwọn ọjọ́ yẹn gbogbo òru tẹ́lẹ̀ náà tọ́lọ́run máa ń gbàdúrà tẹ́lẹ̀ bá fẹ́ mọ́ kó tó wá pé inú àwọn ọjọ́ yìí èèyàn tó wá dìde ìbádọ́là èèyàn rúṣin ọlọ́run ọba wa nínú àwọn ọjọ́ yìí ọmúra wà ní tó ọmúra ájì wà àwọn iṣẹ́ tí a máa ṣe ń bẹ nìyẹn àwọn àlùfáà wa ní ká lè pàtàkì at-tawbatu ila Allah min ash-shirki wal bid'ah wal maasi ká lè túbá kó níbi ẹbọ ká lè túbá kó níbi ẹbọ nítorí pé gbogbo ìjọsìn tẹ́yìn bá ṣe tó bá ti jẹ́ lẹ́bọ ọlọ́run nígbà lọ́wọ́ yẹn ká lè túbá kó ní àwọn bídíà àwọn àràfà night gbogbo àwọn tí ọ̀lẹ́sẹ̀ ọ̀làkọọ́lẹ̀ nù tẹ́ra ọlọ́run ká lè túbá kó mbẹ́ torí bídíà ànábì lọ́lọ́run nígbà ìdọ́lọ́wọ́n bá sì ti gbà níbo ni wọ́n darí yẹn sí inú yàrá ni inú nánà ni lẹ́yìn gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tá a ti kárabọ̀ kására kàbẹ̀lọ́n ọba àlá gbogbo ọ̀nà tá a ti dá láàrin àwọn ọjọ́ yìí kàbẹ̀lọ́n kọ́ lọ́n ṣàforíjì fún wa ẹ̀yọ́ màá yá mi àwọn ọ̀run wa wákàtí márààrún wọn lá máa kí déédé á sì máa kí lásìkò rẹ̀ láwọn àsìkò yìí wọn gbọ́dọ̀ máa kí n ṣèkọ ọmọ báyà lé téèyàn bá jẹ́ ọkùnrin tó gbádùn obìnrin náà gbọ́dọ̀ máa dìlé irun rẹ̀ tẹ́lẹ̀ náà kódà èyàn sì máa fẹ̀mí sí ní báńkì lẹ́yìn náà ẹni tó bá jẹ́ ọkùnrin yóò máa kí jàmá bó ṣe jẹ́ pé náà ọ̀ràn yẹn náà ni fún ọkùnrin tẹ́lẹ̀ kó tó di pé àwọn ọjọ́ yìí dé wọ́n ní kápọ̀ lẹ́ni jọ́ máa yan náfìlà gbogbo àwọn náfìlà súnánù rọ́ọ̀tìbà àwọn ọ̀ràn náfìlà tá a máa yàn ká tó kírun lẹ́yìn irun wọ́n ní ká mójútó láwọn ọjọ́ yìí torí ládàá tágbà ń bẹ ó ju ládàá tágbà lẹ́ni wọ́n ní ká mójútó dùwà bórun bá ti yọ tán ó gbé dùwà rẹ kó gbé nàró obìnrin lè kí inú ṣọ́ọ̀bù ó lè kí nínú ilé ọkùnrin lè kí lọ́fíìsì ìwọ náà lè kí mọ́ṣáláṣí sábà wà lẹ́gbẹ̀ẹ́ ilé yín ó lè kí inú yàrá ẹ̀ kọ́dà kó kí inú ilé gan ó ní ládájú mọ́ṣáláṣí lọ torí pé náfìlà nínú ilé ó ní ládájú ká kí mọ́ṣáláṣí lọ. dùhà àwọn àtàyè yan dùhà tẹ́lẹ̀ ti yọ ó bá ti kú bí ọgbọ̀n ṣẹ́jú tá a kí zóòrì òun lásìkò dùhà ti ọkùnrin náà gbọ́dọ̀ mọ́mọ́ yan kọ́dà báyìí bá yọ fún níbi iṣẹ́ mọ́mọ́ fi dùwà ṣeré láwọn àsìkò yìí irun dùwà ládàá rẹ̀ ó tún pọ̀ lẹ́yìn náà wítìrì lákàtà àlùfájìrì wọn ni ká má mẹsẹ̀ torí ládàá rẹ̀ ó tún pọ̀ ẹ wá rí nínú àwọn ṣẹ́rí àṣùyàm òun náà ni ká má gbàwẹ̀ wà á ká dùwà ni àwẹ̀jọ́ àràfà bẹ́yìn bá gbàwẹ̀ ẹjọ́ àràfà ànábìlọ́lọ́ wọn ṣàforíjì ẹ̀ṣẹ̀ kéékèèké ọdún méjì fún yàn ọdún tó ti lọ kọjá àti èyí tó padà lọ ẹ̀ṣẹ̀ kéékèèké tó wà ń bẹ Ọlọ́run ti parẹ́ fún ọ tó bá ti gbà wọ ẹjọ́ àràfà àwọn ọjọ́ mẹ́jọ tó kù ńkọ́ dàbá ẹjọ́ àràfà kù ọjọ́ mẹ́jọ tó kù ẹ alẹ́ fi gbà wẹ̀ torí àwẹ̀ náà wà nínú àwọn sẹ́rin ọ̀rọ̀ yìí dá ẹjọ́ lẹ̀ láàrin ọ̀pọ̀lọpọ̀ àwọn talabatul ilm ǹjẹ́ àwẹ̀ wà nínú tí a máa ń gbà ẹ láwọn ọjọ́ mẹ́jọ yìí torí ọjọ́ kẹwàá ẹran lápá ń bẹ̀ ọjọ́ kẹsàn-án àwẹ̀ àràfà ẹnu kò lérí ẹ̀ mẹ́jọ tó kù yẹn ǹjẹ́ a lè gbà ń bẹ̀ indal muhaqqiqina min al àwọn àlùfáà tí wọ́n tójúbọ tíra tí wọ́n fọ ọ̀rọ̀ jáde wọ́n ní kò sí tó burú ká gbààwẹ̀ ń bẹ̀ àmọ́ kì í sọ̀rọ̀ àyàn fún ọ tó ọgbà dáadáa nítorí pé a lè yọ àwẹ̀ kúrò nínú àwọn ṣẹ́ẹ̀rì wọ́n ní ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala inú hadith al-qudusi kullu amal ibn adama lahu illa as-sawm wọ́n ní gbogbo iṣẹ́ tẹ̀yàn bá ṣe wọ́n ní ọmọ anábì adama gbogbo iṣẹ́ tó bá ṣe wọ́n náà ní ọgbà ládẹ̀ wọ́n ní ọlọ́run ọba ní illa as àfàwẹ̀ nìkan ní òní ládàá tá a kò ní ládàá tàbí bùkálẹ̀ fẹ̀yìn náà wuli wàhánà ájú sí ibi yìí èmi ọlọ́run mú ní àwẹ̀ èmi náà nẹ́sì bu ládàá tẹ́nìkan mọ bí ládàá náà ò ṣètò ajẹ́ pé amal kúlù amal ajẹ́ pé amal iṣẹ́ iṣẹ́ rí àwẹ̀ náà ti wà ń bẹ̀ lẹ́yìn náà anábì sọ̀sọ́lá ó ní ẹni bá gba àwẹ̀ níjọ́ kan fún ọlọ́run ọba àlá bá àdàlọ́ bẹ́ni wọn bẹ́ni àìmọ́ àwọn ní ẹni dè tẹ́yìn bá gbà wẹ̀ bó lè ṣe wàá yà wẹ́lẹ̀ náà àwọn ọjọ́ tọ́lọ́lá yìí látara bí àmọ́ kì í ṣe dandan fún ọ bọ́ bá gbà ó gbà ládàá ẹni bá ní ọba gbà bídíà ló ń ṣe òun lọ́rọ̀ òṣè kínní òun lọ́rọ̀ òye torí pé wọ́n fẹ́ yọ àwẹ̀ kó nínú àwọn sẹ́ẹ̀rì ni àwẹ̀ òṣìṣẹ́ yọ kó nù àwọn sẹ́ẹ̀rì ẹni tó bá lágbára kó lọ múra ẹni bá lágbára kó lọ múra àbí kó lọ hajj nínú àwọn sẹ́ẹ̀rì ni àmọ́ wá dárúkọ ọlọ́run tá a bá ti gbọ́ pé sultan ti announce fún wa wípé oṣù tòlẹ́jà ti wọlé o ní tó kù òun náà nìkan ní kọ̀ọ̀kan wa tàbá ti kí magrebi tán ká má dákẹ́ á má jẹnu á má jẹnu kí láà máa wí allahu akbar allahu akbar allahu akbar la ilaha illallah allahu akbar wallahu akbar walillahi alhamd níta máa pariwo nìyẹn á máa wí bọ́n bẹ ní irinṣẹ́ rẹ̀ ọmọ bọ́n rán sọ ọmọ wí bọ́n rẹ lé ọmọ wí bọ́n kún lé ọmọ wí bọ́n ọmọ jẹnu ọmọ wí onídákẹ́ ọwà nulẹ̀ adágbére fún gbogbo àwọn Facebook WhatsApp àti gbogbo àwọn kan tí mo distractions ẹ̀ tó ní jẹ́ ká ráyè dárúkọ ọlọ́run ọba Allahu akbar Allahu akbar àmà pariwo rẹ̀ ọlọ́run ni wàyẹ́ zikuru suma Allahi fi ayyami maaluma kan ya máa rántí ọlọ́run ọba o kan máa dárúkọ ọlọ́run láwọn ọjọ́ tí a ti ṣàlàyé fún wọn anábìrì máa mi ní ayyami a'zamu inda Allah anábìrì kò sí ọjọ́ kan tó tóbi lọ́dọ̀ ọlọ́run wàlá àhábù ilé yìí kò sí ọjọ́ kan tọ́lọ́run fẹ́ràn jùlọ al'amalu fihinna min hadhi al'ayyam min ayyam al'ashr min hadhi al'ayyam al'ashr kò sí iṣẹ́ tẹ̀yìn lè ṣe ní àwọn ọjọ́ mi tọ́lọ́run nífẹ̀ẹ́ sí jùlọ tó tó iṣẹ́ tẹ̀yìn bá ṣe ní àwọn ọjọ́ mẹ́wàá yìí anabi wa ni fa akithiru nídìí bẹ́ẹ̀ fa akithiru fihinna min at ẹ wá jẹ́ la ilaha illallah wọ́pọ̀ nínú tẹ́ máa sọ láwọn ọjọ́ náà wa takbiri lẹ́yìn náà kẹ́ máa ṣe akbar wa tahmid kẹ́ máa ní walillahil àfáwọ̀ abdullahi ibn umar àti àfáwọ̀ abu huraira wọ́n ní wọ́n máa ń wí ní gbogbo àsìkò wọn wọ́n nítorí káwọn èèyàn kan máa bá gbàgbé yakhrujani ila suq wọ́n wá jáde lọ sáàrin ọjà wọ́n lọ sáàrin ọjà bí wọ́n ti ń tó ń jẹ bí wọ́n ti ń ta aṣọ bí wọ́n ti ń ta gi bí wọ́n ti ń ta gbogbo báwọn èèyàn pé àwọn èèyàn máa ń bí ìsìtọ́dún bá ń bọ̀ bí wọ́n ti ń tẹran wọ́n máa wá káàkiri àwọn méjèèjì àbáwọ̀ àbúrò rẹ̀ ni allahu akbar allahu akbar la ilaha illallah akbar wallahu akbar walillahil hamd àbá abdullahi bin umar òun náà ni allahu akbar allahu akbar tó bá wíjẹ ta àbá àbúrò òun náà tó wíjẹ láyò kàbẹ̀rẹ̀ ni màá kì í ṣe pé wọ́n ń wí papọ̀ kálukú tẹ́lẹ̀ kan bá ti wí ta ni kejì ó ṣe kíni òun náà tó wíjẹ ìzàkìrá ni ahada souk wọ́n rán àwọn arọ ọjà létí pé ẹ eh, ọlọ́run ní wàyẹ́ ti kúrò súnmọ́ láì fi àyà mi màálùmá ọlọ́run pa wá láti ká máa rántí ọlọ́run ẹ̀yìn dákẹ́ owó lẹ́wà <laughs> wọn ni ká máa wo àmọ́ bó ṣe ń tajà náà lọ́mọ allahu akbar allahu akbar la èló lẹ́fẹ́ ta èló lẹ́fẹ́ ra ẹni tó wà lájà ọmọ wí ẹni tí ń tajà náà mọ sọ <laughs> fi ayyam ọlọ́run láwọn ọjọ́ yẹn gbọ́dọ̀ dákẹ́ eléyìí kú òní síkìrì ẹ̀yìn rún <laughs> eléyìí kú òní síkìrì làwọn fẹ́ sùn a bá jí gbàrà gbogbo àwọn ọjọ́ ó jí lóru báyà Allahu akbar lọ́tẹnumá ọba ti yàgbẹ́ lọ́tọ̀ ẹni ní jama wọ̀yẹ́ zikuru sumalahi fi ayyam ọlọ́run ní àwọn ọjọ́ yẹn ẹ máa ṣe zikiri àwọn zikiri tó nìyẹn allahu akbar bá ṣe máa wí nìyẹn bàbá ṣe ń wí náà ni wọ́n máa fún wa ládá ìlà sì máa gbẹ̀sán lọ́dọ̀ ọlọ́run ọba wa níparí ẹ̀yàn màyá mi nínú àwọn ọjọ́ yìí kápọ̀ ní sàárà mọ́jọ́ jẹ́ pé ijọ́ kan ọkọ̀ já mọ́ lọ́wọ́ nínú àwọn ọjọ́ mẹ́wàá yìí sàárà tí ìpàdé bá ká 100 naira ọ̀nẹ́ra ìjọ́mẹ̀wá ní ọdí one thousand ó ti mọ̀ pé ìtọ́ ọ̀nà nìyẹn tó bá dé pé ten thousand nípa ìbá ká mọ́sà ọ̀hún ẹni bá lágbára hundred thousand lọ́nà méje àbí hundred thousand lọ́nà mélòó jama lọ́nà mẹ́wàá ẹ̀ ipe one million dọ́wọ́ ńlẹ̀ yìí jọ́mẹ̀wá ni ọba tó lẹ́nìkan ó gbélé lọ ọba tó di ìjọ́ kejì ó tún wá nìkan tó gbélé lọ ọlọ́run kẹ́ lómi jù bẹ́ẹ̀ lọ ọlọ́run kẹ́ lómi jama tí ọmọ lọ wọ́ ọ̀rọ̀ yẹn tó jẹ́ pé ó lè fún yẹn ní one billion bí hundred million yìí ẹ bá ha fáwọn eléyìí mọ́ṣáláṣí báyìí wọ́n tún dijọ́ kejì yóò tún gbé mi lọ́jọ́ pé lẹ́yìn ọ̀sẹ̀ kan tẹ́ bá kí yóò lóun ti gbàgbé pé òun ṣe ṣe sàrà ṣe wá rí wọ́tọ́jọ́ pé ò ní ju five hundred naira lọ fifteen naira ní jojoojúmọ́ <laughs> tọ́ba sì ní ju bẹ́ẹ̀ lọ náà sàrà àwọn ebú fún yàn ìtẹ́pà rẹ̀ bá kálẹ̀ ọ̀sẹ̀ kínní iná lọ máa ṣe ságbìyànjú kò sí sàárà ní àwọn ọjọ́ yìí torí pé kò sí sàárà tó lè ṣe ìyípo ọdún mọ́ tó lè ní ládá táwọn yìí tó ń ṣe lọ́yìn ọlọ́mọsàfẹ́ nìkan kan sínú àwọn ẹni rẹ̀ ọlọ́gbàrọ̀ ọlọ́wọ́n bá wa ẹran pípa náà ìjọ ọdún nìyẹn àìgbàwẹ̀ ìjọ yẹn ẹran lápa ẹran náà ọlọ́mọsàjẹ́ ọrọ̀ ọ̀rùn kan wa anabi wa muhammad sallallahu alaihi wa sallam anabi wa gbé súnà kankalẹ̀ kì í sọ̀rọ̀ àyàn àmọ́ da ládá wà ń bẹ̀ fẹ́ni tó bá fẹ́ pẹ̀ràn bóyá o ti lẹ́ran àbò ti lówó tó fi pẹ̀ràn àbẹ́mi ti balẹ̀ pé pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ọ pẹ̀ràn anábì ní sára ayétum hilala zil hijja gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ mùsùlùmí tẹ́ bá ti rí ìlétòsó oṣù zil hijja ipe oṣù ti wọlé wà rádà ahadukum ayé dùhíyà ẹnì kọ̀ọ̀kan ní tó bá láníyàn kó wọn pẹ̀ràn fáliyù musik anábì ní kọ̀yà kó mú lọ́wọ́ min sha'rihi wa dhafirihi ẹ̀yìn tó mẹ́ni pé kọ́kára dúó kó ń bi kọ́ máa gé irun gbogbo orun tó wà lára àbí ìkànnà rẹ̀ ànábì ní kọ́ kára dó láti máa gé ìkánná àbí láti máa gẹrun wá ara dà ẹni bá ara dà ẹni tó wà mọ̀ pé òun ọ̀pẹ̀ràn pẹ̀lú yọ̀ǹda ọlọ́ sẹ́dẹ̀ tí ó lágbára àti pẹ̀ràn tí ó sì lánìí àti pẹ̀ràn tí ó sì sówó tí ó pẹ̀ràn eléyìí súnà eléyìí ò sí fóun onítọ̀hún tó bá dijọ́ iléyà tábà wá pẹ̀ràn tán ẹni tí ó lágbára yìí tábà pẹ̀ràn tán yóò mú nínú ẹran yẹn yóò fi jẹun àárọ̀ torí yóò mẹ́ni lọ́wọ́ lọ yídì kò ní jẹun lọ yọwọ amúnú ẹran yìí ni ó fi ṣe kíni ni ó fi jẹun àárọ̀ òní ọkọ̀ọ̀kọ́ fi sẹ́nu lẹ́gbàá tó darí eid lẹ́yìn náà yóò sọ̀rọ̀ agé kaná rẹ̀ yọwọ agé irun tó bá fẹ́ gé láwọn ọ̀nà tó bá ní ká gé láwọn pé irun gbọ̀n sí mbẹ̀ ẹ̀hẹ̀ gbogbo ẹ̀ tó bá ń gé irun gbọ̀n sẹ́lọ̀ ni irun abíyá irun erí àbáwọn ọ̀run mìíràn nídìí bẹ́ẹ̀ eléyìí fẹ́ni tó bá fẹ́ pẹran ẹni tí yọba sí ọba ni owó ẹran dé ẹ̀hẹ̀ wọ́n ní àwọn ọjọ́ tó kù yẹn náà kó kọ́kọ́ra dúró láti gbogbo ẹni tó bá wá pẹran tí ò mú tí ò ṣe tawí yìí ọlá ni àti pẹran ẹ̀ǹgẹ̀ kan náà ń sì ń gerun ó sì láni àti pẹran so ní ládàá iléyà ó ní ládàá ẹ̀ ládàá súnà ká mú irundú àti èèkánná yìí nìkan ní oníṣekíní ní òní gbà àmọ́ tó dáa jù ní pé kéèyàn ó ṣe gbogbo ẹ̀ papọ̀ kéèyàn lè gba ládàá òun nítorí pé àmọ̀ yìí tá a ti gbẹ̀yìn ọbẹ̀ lọ́wọ́ nínú àánú rẹ̀ kọ́lọ́mọ́sàjọ́ agùn lẹ́mìí ẹ̀sìn ọbẹ̀ lọ́wọ́ iléyà náà kọ́lọ́mọ́sàjọ́ ọbẹ̀ ní kọ̀ọ̀kan wa abẹ́lẹ́ wọn nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ àwọn ọjọ́ mẹ́wàá yìí musa fi asúnà àwọn tí wọ́n máa dárúkọ ọlọ́run ọlọ́run fi asúnà àwọn tí wọ́n máa gbà wẹ̀ ọlọ́run fi asúnà àwọn tí wọ́n máa dìde lóru ọlọ́run fi asúnà àwọn tí wọ́n máa ṣàdúà wàá fi asúnà àwọn tó gbàdúà wọn ọlọ́run fi asúnà àwọn tí wọ́n sọdún ọlọ́run já sọ ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé gbogbo àwọn tá a ti ran kan bí a ti gbogbo àtàǹbẹ̀ láàrin kọ́lọ́run fà náà gòkè àwọn táwọn bẹ́ẹ̀ sàlẹ̀sàlẹ̀ tá a ti rí kan ṣe ọlọ́mọṣà sọ̀rọ̀ tí wọ́n náà rọrùn abẹ́lọ́ nínú àánú rẹ̀ ìlú wa ọlọ́mọdé arógun ogun yorùbá fúlàní ọlọ́mọṣà sọ wá ń bẹ̀ ogun àwọn ológun àwọn abidjan àwọn ológun àwọn yorùbá nìsan wọn làwọn fẹ́ gbàjọba ogun làwọn sì fi gbà wọn bá sì ti fi ogun gbà tán ogun náà wọn fi ṣe kínní ni wọn fi darí ẹ èyí tó dé pé àwọn òde ńlọ́wọ́ ń bẹ̀ nítorí pé ibi wọn lọ yẹn wọn lè fa àwọn afẹ́sùn nìyẹn gbogbo kọ̀dákọ̀dá tá n parí láti jẹ́ ìpé ìlú le ta ní ń da gbogbo ẹlẹ́tẹ́lẹ̀ náà èṣù wọ́n fẹ́ kàn kókó wá kó wa lọ léṣù bí káko lọ lè jòkó tẹ̀sù ẹ̀yin tán tíráì láti ṣe nìyẹn mùsùlùmí tó bá mọ ti ń ṣe yóò mọ̀ pé èṣù náà ní dànkan rú tẹ́lẹ̀ náà àwọn wa ní tí wọ́n ṣẹlẹ̀ ní pé yorùbá ní san ọya ẹja wa dìbò fẹ́ṣù báyìí àwọn tí wọ́n ti bẹ́ṣù múlẹ̀ ni wọ́n sì máa ṣe kí media àti kálukú Eh, bọ́ọ̀dá ń pè gbére ọdẹ àdó ìwo eh, ṣe ìjọba abidjan lókun tá a tó máa ṣe ń lò eh, nídìí bẹ́ẹ̀ kọ́lọ́wọ́n láàánú rẹ̀ kọ́ bá dá wọn lọ́wọ́ kọ́ gbogbo àwọn fúlàní tí wọ́n ń pa àwọn èèyàn ń pa púpa kọ́lọ́wọ́n bá dá wọn lọ́wọ́ kọ́ gbogbo àwọn tá ń dàlú irú ọlọ́mọye wọn kọ́lọ́wọ́n sábà dá wọn lọ́wọ́ kọ́ kọ́lọ́wọ́n bá aláàkọ́ mọ́jì lóyún kọ́lọ́wọ́n jẹ́ òtúká kọ́lọ́wọ́n bá aláàkọ́ fi alọ́kàn balẹ̀ ọ̀rọ̀ ẹnì kọ̀ọ̀kan kọ́lọ́wọ́n jẹ́ òburú ń bẹ̀ abẹ́lẹ́ gbogbo àwọn tán lọ hajj lọ́dún ni ọlọ́mọsàjọ́ rọrùn fún wọn iṣẹ́ náà kọ́lọ́mọsàjọ́ rọrùn fún wọn gbogbo àwọn tá a ti lọ ọlọ́run jẹ́ rọrùn fáwọn náà kọ́lọ̀ ń ṣe wá lọ́lọ́rí rẹ̀ ojú tí ò ní dà wá láàmú tí ò ní ba nǹkan wa jẹ́ ni kọ́lọ́ mọ́sà rọ̀ fún wa gbogbo àwa tá lóko ọlọ́run àbẹ̀ọ́ gbogbo tá a gbìn jẹ́ ọyọ́ dáadáa àbẹ̀lọ́ nínú àánú rẹ̀ gbogbo àwa gba afsalari ọlọ́run àbẹ̀ọ́ mọ́sà ṣàánú wa gbogbo àwa tí ti lékún kọ́ńpìnì ọlọ́mọ́sà ṣàánú wa gbogbo àwa tó jẹ́ pé ọ̀gá ni wa ọ̀gá ni kò sí nǹkan kan mọ́ ọkàn jẹ́ md ní nǹkan ti dàrú ọlọ́mọ́sà bá tún rọ̀ wa tó gbogbo bí láti ń gbogbo àwọn tí wọ́n ń dàlú ìrú lábẹ́lẹ̀ ọlọ́run bá dá wọn mọ̀ lábúrọ̀dù ọlọ́run mọ̀ wọn kọ́lọ́mọ́ sábà dá wọn lọ́wọ́ kọ́ gbogbo àwọn tí wọ́n darí wa ọlọ́run darí wọn gba béèrè kọ́lọ́mọ́ bá aláàkọ́ fi wọn ṣe kóńgẹ́ ẹnì kọ̀ọ̀kan wa náà kọ́lọ́mọ́ jọ̀rọ̀ wọ́n dàrú ilé wa kọ́lọ́mọ́ jẹ́ bàjẹ́ àwọn ọmọ kọ́lọ́mọ́ fi báraka sí wọn iṣẹ́ tá ń ṣe kọ́lọ́mọ́ fi báraka sí abẹ́lẹ́ wọn Allah subhanahu wa ta'ala gbogbo àwọn òbí wa tí wọ́n ti lọ ọlọ́mọ́sàbà kẹ́ wọn gbogbo àwọn tí wọ́n ń bẹ̀lẹ́ ayé ọlọ́njà lè tọ́jú wọn gbogbo àwọn tọ́jú àwọn ẹbí wa ọlọ́mọ́sàbà wà pẹ̀lú wa gbogbo ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ́mọ́sà fi àlùbáríkà sínú sẹ́mi wa gbogbo àwọn tó dùbólẹ̀ àárẹ̀ àárẹ̀ ọpọlọ àárẹ̀ ara ọlọ́mọsàbà fún ọlálàáfíà gbogbo ẹni tó dé pé ìjọ jẹ tó bá kó njí máa sìn wà láì kó sí lọ́wọ́ rẹ̀ kọ́lọ́mọsàbà sí náà fún gbogbo àwọn tó jẹ́ pé ìta ń lò ti tán ọlọ́mọsà pààrọ̀ ìtọ́ da fún wa abẹ́lẹ́ kọ́lọ́mọ tó aṣèrè wà láyé kọ́lọ́mọ tó aṣèrè wà ní